bẹ́ẹ̀ni ètò eré ètò Ojúmọ́ Ire tó ń sọ̀rọ̀ nípa òṣèlú àti ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ lọ́jọ́ tòní ó ń tẹ̀ ẹ́ síwájú lágbára àti àṣẹ àjíǹde ara yóò mọ̀ jẹ́ àlejò mi bẹ́ẹ̀ lé agodo ọ̀nàrìbì ọ̀làtúnjì ọ̀làlẹ́kan bọ̀làtìfẹ́ tí wọ́n jẹ́ olórí ọmọlé tó pọ̀ jùlọ ní ìjọba ìbílẹ̀ ọ̀fadà makọ̀lọ́kì LCDA lágbára ọlọ́run bàbá wa mo kí yín o ẹ kú òun látàárọ̀ ẹ kú ìjókòó ẹ jẹ́ mú láti bí kí ni àwọn agbára tí àwọn ìjọba ìbílẹ̀ yìí ní àti pé kí ni àwọn ojúṣe tó ìjọba ìbílẹ̀ tí wọ́n ní láti máa ṣe ní àwọn agbègbè wọn. ẹ ṣe olóòtú ṣe rí àwọn ìjọba ìbílẹ̀ ó ní agbára láti dá ọjà lẹ̀ fáwọn ará ìlú hmm. wọ́n dẹ̀ ní agbára láti ṣe omi hmm, hmm. fún ìwúlò fún àwọn. ìjọba ìbílẹ̀ lè sọ̀nà ọ̀dà ọ̀dà sọ́nà bò. ẹ àwọn ìjọba mílẹ̀ míì lè ṣe ṣùgbọ́n àwọn míì ò ní agbára irú ìjọba ìdàgbàsókè sí wọn ò ní agbára láti sọ pé àwọn fẹ́ dẹ́ ọ̀dà sọ́nà mm. ọ̀n ní agbára rárá mm. bọ̀ àwọn ìjọba àbílẹ̀ míì a bá wò èkó ń sìn a rí pé nígbà tí a ti dá ìjọba ìdàgbàsókè èkó lẹ̀ mm. a ti máa tó ọdún bíi mélòó kan ah, sìn ló lọ bí eh, eh, ọdún mẹ́rìndínlógún mẹ́rin. irú Ògùn state ń sìn kò tí pẹ́ just going three years so wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni so it's a gradual process so irú àwọn yẹn ń sìn wọn ì tí ní agbára láti lè da ọ̀dà sí títì ní ọ̀dọ̀ yín àti ní àwọn ìjọba ìbílẹ̀ àwọn ọ̀nà wo lẹ̀ ń gbà tẹ́ ẹ fi ń rí owó pa wọlé àbí owó tí ń wá látọ̀dọ̀ gómìnà nìkan lẹ́ máa ń gbọ́kànlé. rárá o ṣe rí ó ti ní àwọn ọ̀nà tó ti làálẹ̀ ipò hmm. òkè o ẹ̀yin ìjọba ìdàgbàsókè o ọ̀nà tẹ́yìn máa máa gbà tẹ́ máa máa fi rówó lélẹ̀ hmm, hmm. ìyẹn ló ń pè ní IGR so IGR yẹn ẹ fẹ́ já wa tán ni ẹ mọ̀ já wa tán ẹ mọ̀ já wa tán táwọn àwọn owó tẹ̀ gbà nú ọjà àbí káàkiri bó ní gbà wọlé. irú ọjà wọ́n gba àwọn kan tournament rate wọ́n gba hmm. àwọn kan ní extension some hmm. and so on etc etc hmm. so gbogbo àwọn ni inú àwọn yẹn lówó fi ń wọlé sí àpò ìjọba ìdàgbàsókè ó dáa ẹ jẹ́ ká wá wò báyìí àwọn kan ń béèrè fún kí ìjọba ìbílẹ̀ kó dá dúró autonomy lórílẹ̀‐èdè nàìjíríà pé gbogbo owó tí ń bọ̀ yìí kó mọ̀ wulẹ̀ ya ọ̀dọ̀ ìjọba àpínlẹ̀ mọ́ kó mọ̀ wá sòsì sọ́dọ̀ ìjọba ìbílẹ̀ ẹ̀yin náà tẹ́ ẹ rò pé ohun tó dáa ni. Ah, à ń retí ẹ nǹkan tó dáa ni o tẹ hmm. mọ̀ pé nísìnyí ẹ ń béèrè lọ́wọ́ mi pé ṣé a lè dá ṣe títì tá hmm. a lè dá dọ̀dà a lè hmm. dá ṣe lè tí autonomy yẹn bá wá a máa ní project táwọn máa ṣe fúnra wa lọ́dọ̀ ara yìí ṣé kì í ṣe páwọn ọ̀nàrẹ́bù àti alága wọn ṣá owó ìlàdàgbò rí. kò possible hmm. kò possible because. Eh, ẹ ti ẹ̀sùn máràlú àwọn èèyàn ti ṣe eh, ìṣọwọ́ táwọn èèyàn fi <laughs> náà fi para báyìí hmm. ẹ ní fẹ́ ṣe tí ò ní. bó o bá ṣe dáadáa hmm. iṣẹ́ dáadáa ẹ̀ á tẹ̀lé ẹ̀ bó bá dẹ̀ ṣe ìdàkejì bó ṣe ìdàkejì á tẹ̀lé ẹ̀ because wà á tún padà wà á bá wọn pé ẹ jọ o èmi ọmọ yín o ẹ dìbò fún mi o ẹ ṣe hmm, kinní kan hmm. iṣẹ́ tó ti ṣe lẹ̀ òní ó fọ̀hún òun ló máa sọ̀rọ̀ hmm, so bí irú owó yẹn bá dé ó ti ní nǹkan tó wà fún èèyàn náà ṣe rí gbogbo ẹ̀ náà kọ́ níṣẹ́ èyí tó máa sọ pé ẹ̀yin tàpó yín rèé o eléyìí o ẹ lọ fi ṣiṣẹ́ síbi tí ẹ tí ò bá wá fi ṣiṣẹ́ ń gbà ń irú ẹni bẹ́ẹ̀ lápè lálábùkù. ó kù sí lọ́wọ́ so irú owó yẹn àwa gbàdúrà káwọn tó kù àwọn eh, ìjọba ìpínlẹ̀ tó kù kọ́ bá kọ́ support eh, ìjọba òkè mm. kọ́ fọwọ́ sí kí mm. gbogbo ẹ̀ di dáadáa so everybody náà máa fine. Mm. ó dàá jẹ́ pé kíjọba àbílẹ̀ kó dá agbára wọn ní ohun tí yóò dáa ni fún orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ètò ààbò tó jẹ́ kó mẹ́hẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà yìí tá a bá ní ìjọba àbílẹ̀ ló súnmọ́ àwọn aráàlú a jẹ́ pé ó yẹ kíjọba àbílẹ̀ láwọn apá kan tí wọ́n mọ̀ kó nípa ètò ààbò tó ra gbọ́dọ̀ dáhùn èèyàn mọ̀ lágbègbè wa kí ni àwọn ipa tíjọba ìbílẹ̀ lè kó láti dájú pé ètò ààbò tó péye ó wà lórílẹ̀‐èdè nàìjíríà. ẹ ṣe olóòtú ṣe rí ọ̀nà tí àwọn ìjọba ìbílẹ̀ ń gbà fètò hmm. ààbò ó pọ̀ hmm. irú ó dàbí ìgbà election tá a ṣe kọjá hmm. tá posters tẹ́ bá máa dọjọ́ kejì á ti and then two ká dúpẹ́ lọ́wọ́ àwọn eh, cdas wa àwọn cda hmm. chairman wa cdc hmm. chairman wa wọ́n try hmm. because ó bá dé ní wọ́n á ní àwọn kan jáde nílé tó bá máa fi dé wọ́n ti kó lé wọn so ìyẹn ló fi invent àwọn kan tó ń pè ní vigilante ground vigilante yẹn ó ń bá ìjọba ìbílẹ̀ ṣiṣẹ́ dàrẹ́ because wọ́n súnmọ́ aráàlú àwọn náà súnmọ́ wa wọ́n ń lò wọ́n wípé òkè o níwọ̀n táwa bá ní o ó yá ẹ jẹ́ kí ààbò wà fún aráàlú wa. Hmm. irú tí mo sọ lẹ́ẹ̀kan gbà tí mo ní wọ́n máa ṣí post and ṣe àwọn vigilante la pè ó yá ẹ̀yẹn dúró hmm. àwọn olóńṣe kínní hmm. bọ̀ kí nǹkan má bàjẹ́ àwọn tó ń ṣe àtìmọ̀ wọn bọ̀ tá a bá ní ká fèsì wọn problem so ìjọba ìdàgbàsókè wọn ń try gan débi pé kí nǹkan kan má ṣe àwọn aráàlú wọn. Mm. ó da, lágbára ọlọ́run bá ọlọ́run mọ̀ fún iṣẹ́ kò ní bàjẹ́ ó dáa tá a bá ń sọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti ọ̀rọ̀ ètò ààbò ṣe rò pé bí agbára bá wà fún ìjọba àbílẹ̀ nìkan táwọn náà lè láwọn irú àwọn ọdẹ àwọn fìjìláńtẹ yìí tó jẹ́ pé wọ́n wà ní bóyá orí tí wọ́n máa sanwó fún wọn pé ẹ máa ṣọ́ àwọn ìlú ẹ máa ṣọ́ àwọn agbègbè ṣé n tó ṣeé ṣe ni. ah n tó ṣeé ṣe ni o mm. n tó ṣeé ṣe because eh, chairman tèmi o mm. Alhaja Kudirat ọmọ balógun mm. ó ń ṣèwọ̀n mm, mm. tó lè ṣe ó ń ṣèwọ̀n tó lè ṣe ó ń try gan. ó dà ẹ ṣeun à ń láǹfààní láti gbé àwọn náà wá sórí ètò yìí torí bó tiẹ̀ fẹ́ mọ àwọn àṣeyọrí ọ̀fadà mọ́kànlọ́kì ṣùgbọ́n ẹ̀ẹ́nì béèrè lọ́dún ọtí yín ńgbà tí alájà bá wá sórí ètò ààbì wọn ẹ jẹ́ ń gba ibi ìwọlé aṣòfin ni yín ní ìjọba ìbílẹ̀ irú àwọn òfin wo lẹ máa ń ṣe àti pé kí làwọn wúlò òfin fún àwọn aráàlú. ẹ ṣe gan lótú ṣe rí àwọn òfin tá a máa ń ṣe ó pọ̀ ó dẹ̀ bọ́ sí ìpele ọ̀tọ̀ọ̀tọ̀. Hmm, ẹ ṣáà wò ó. irú ọjà tá à ń sọ yẹn sìn hmm. ọjà gbọ́dọ̀ ní bylaw la máa ń pè é hmm. tó máa guide àwọn òfin tí wọ́n máa lò nú ọjà. bẹ́ẹ̀ ni because tá a bá sọ pé kéèyàn kan lọ sí kó lọ máa gba owó kan nú ọjà bóyá àwọn ọmọlanke àbá àwọn ọlọ́kadà àbí àwọn tó ń tajà tí wọ́n bá dì wípé wúwà yìí kí ló ń ṣe ẹ́ báwo ló ṣe débí báyìí kí ni reason tó fi wá ń gba owó yìí. Hmm. so àwọn òfin táwọn bá ti ṣe yẹn ló máa guide wọn ok nǹkan tẹ máa ṣe leléyìí o ìwọ tó fẹ́ gba owó ọmọlanke yìí o ok òfin tó gbà yìí pé ìwọ tó ń ti ọmọlanke yìí o hmm. tó o bá ti ní aṣọ ìdánimọ̀ hmm. owó báyìí ló máa san ìwọ ọlọ́jà tó bá ti tó pé o tún àyíká àgbègbè ẹ ṣe hmm. owó tó máa san rèé hmm. gbogbo àwọn òfin àwa ti ṣe nulẹ̀ tiwa àti hmm. sọ di òfin because tí a bá ṣe nulẹ̀ wa tí a kọ táwọn èèyàn kọ jáde síta tọkọ lọ ń gbowó tó bá ti gbé wọn bẹ tó bá gbé wọn lọ court wọn á jàre wọn. àwọn òfin ilé ń ṣe láti rí i pé àwọn èèyàn ìgbáyé gbádùn wà láàrin ìlú bàbá wa ń sọ̀rọ̀ nípa àtijọba àti ìjọba náà ṣé wọ́n ní àwọn agbára tí àwọn òfin ibo ló dé dúró torí pé a mọ̀ pé òfin ìjọba ìpínlẹ̀ náà òun náà tún wà òfin ti ilé ìgbìmọ̀ asòfin àgbà òun náà wà láàrin kí ni àwọn ìyàtọ̀ tó wà láàrin àwọn òfin yìí àtàwọn òfin tó tún ga ju òfin tìyín lọ. ẹ ń ṣe mọ̀ pé bá a ṣe ní upper house la mm. ní lower house mm-hmm. bá a ṣe ní eh, ìjọba òkè mm. la ní ti àárín la mm. ní ti ìsàlẹ̀ tẹ̀dẹ̀ rí ìjọba òkè ó supersede everyone mm. tá a bá ní ìjọba àárín yẹn ìyẹn wá sí state within the state mm. ni òfin táwọn assemblies wa bá ṣe òun ló máa jọba lọ ṣe rí ìtawà bá ṣe is within our own heritage bẹ́ẹ̀ mm, mm, mm, ìyàtọ̀ ọbẹ̀ nu ìlú tí ó sì sófin ẹsẹ̀ kò sẹ́sẹ̀ rárá mo kí n yẹ kú owó látàárọ̀ ọ̀nàrẹ́bù wa tá sọ̀rọ̀ òfin yìí náà ẹ wo ti àwọn ilé ìgbìmọ̀ asòfin àti ní ọ̀dọ̀ tí yín bẹ̀rù náà àwọn ọ̀nà wo lẹ máa ń gbà láti yan àwọn olórí iná máa lábẹnu gan nílé ìgbìmọ̀ asòfin yín bẹ̀rù ẹ máa ní olórí ọmọlé tó kéré jù àti tí ó ó pọ̀ jùlọ báwo lẹ ṣe máa ń yàn wọ́n ṣé ẹgbẹ́ ni ó yàn wọ́n fún yín ni àbí láàrin ara yín lẹ́tì pé ẹni yìí ni ẹ yẹ ká mú. no ẹgbẹ́ ò lè yàn wọ́n fún ọ hmm. ṣe rí àwọn leaders ẹgbẹ́ hmm. wọ́n lè pe àwọn tó pọ̀ jù bẹ́ẹ̀ pé ẹ wá o ẹni tí ó wù wá hmm. kó jẹ́ aládarí yín rèé wọ́n máa ra sọ fún wa ni. pé bó ṣe wu àwọn bó ṣe wu àwọn nìyẹn o. gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́. bẹ́ẹ̀ ni mm. so àwa la máa lọ sínú ilé. ẹ lọ wò pé ṣé ibi tó wu àwọn náà ṣó wu ẹ̀yin náà o. Mm. so àwa la máa lọ sínú ilé la máa lọ òkè o ẹ̀yin èèyàn o ẹni báyìí ló fẹ́ jáde fún ipò aṣíwájú ẹni ló fẹ́ jáde fún ipò àwọn ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ nílò àti ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ. Mm. ok o àwọn tó bá dẹ̀ ní interest kọ́ a máa vote fún wọn ni. Mm, mm. láàrin ara yín. bẹ́ẹ̀ni. ó dà honourable ọlátúnjì ọlálẹ́kan ẹ kú ohun látàárọ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí olóṣèlú gẹ́gẹ́ bí ọ̀dọ́ kí ni àwọn àwòye sí yín nípa òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà ṣe à ń tẹ̀síwájú ni àbá ń padà sẹ́yìn pàápàá jùlọ pẹ̀lú àwọn ìpànìyàn àti oríṣiríṣi wàhálà òun làásìgbò tó ṣẹlẹ̀ lásìkò ìdìbò tá a ṣe kọjá lọ ẹ jẹ́ kí a gbàdúrà kí ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa ṣe rí ètò ìdìbò ní orílẹ̀-èdè àbí òṣèlú lórílẹ̀-èdè mm, mm. ọlọ́run ni kó kóyàn yọ ṣe rí àwọn èèyàn kan ti ń darapọ̀ mọ́ olóṣèlú sí i pé ìwé tí wọ́n fi ń ṣe òṣèlú nísìnyí mm. ó ti ń dìbò bó bó lọ bó bá ọ̀pá bó mm. lọ bù lẹ́sẹ̀ gbogbo àwọn nǹkan yẹn tó jẹ́ kó rí bẹ́ẹ̀. Mm, mm, because ní ìsìn mo wà mo wà pátì kan sìn ẹ̀yin gẹ́gẹ́ bí olóòtú ẹ jẹ́ bóyá ẹ̀gbọ́n mi ààyè wà fún yín láti ṣe ẹgbẹ́ mi tí ò ní sí wàhálà ṣùgbọ́n ìdíwé tó ṣe wá mú un sìn nígbà tẹ́yìn ti wà ní pátì mi àti jẹ́ ọ̀tá ara wa àdìgá para wa ká ṣe ra tí ò jẹ́ kó rí bẹ́ẹ̀ hmm. so ẹ̀bẹ̀ tèmi ti máa bẹ àwọn olóṣèlú ni pé kó má jẹ́ ká sọ di do or die affairs. ẹ ṣeun àlejò wa ẹ má jẹ́ aṣọ di do or die affairs kì í ṣe bó bá ọpá kì í ṣe bó bá kó bù lẹ́sẹ̀ lẹ̀ ẹ wò ó bàbá ti jọ ṣe nítùbí ìnùbí orílẹ̀-èdè nàìjíríà ó dẹ̀ra ó tẹ̀síwájú àlejò mi ń bẹ̀ lé agodo ṣùgbọ́n ní sáà tá a wà ẹjẹ́ àṣegàyà díẹ̀ ká lọ pàdé ọmọ yín ọ̀yáwálé ọ̀làlẹ́kan ní ìgbọ̀nù tìbíà tá a bá padà dé ǹjẹ́ ẹ mọ̀ ó pé àlejò mi lórí ètò lẹ́ni wọ́n ṣe jẹ́ olóṣèlú òṣèré orí ìtàgé ni wọ́n á béèrè béèrè díẹ̀ lápá abẹ́ wọn tá a bá ti ń kásẹ̀ ètò ilẹ̀ bó kí o ẹ kú kalẹ̀.